Hello, good morning Yoruba team. So this is a short video on how to add our tone marks using Microsoft Word. So I've opened my Microsoft Word document, a blank document, so that we'll be able to see what I'm about to do. So the first thing you need to do is to go to your home and choose Tahoma as the font style choose Tahoma, not any other fonts. Use Tahoma. So your Yoruba team, we are using Tahoma all through. So use Tahoma. That's the first thing. And the second thing is you go to insert. You go to insert and then you locate symbols. Insert then symbols. So I'll choose symbols again. More symbols. So from more symbols, I'll check my right hand side where I have subsets. At the moment, I have currency symbols there. But I want to change the currency symbols. I'll click on this drop down arrow and go up to look for combining diacritical marks. So this is what we're looking for here, combining diacritical marks. So I'll select it The moment you select combining the critical marks, it will jump and start from um, here. So you can now scroll down and locate this. Eléyìí gangan ni Dubai. Tẹ́ bá wá sàlẹ̀ èyí tó tẹ̀lé ni mí. So let's start from Do. So I will click on that one that is saying Do. Then at the bottom here, I will click on shortcut key you are doing this once so after that you just continue to use so i'll click on shortcut key then i will come here that says press new shortcut key that says press new shortcut key i'll click inside there and press control d i press control d look at what happened it added control d here you can use any key but i just feel using control d will make it easier for you to understand that you are adding do so control D just type that control D and after you do that you come down and click on assign you click on assign and you close we are done with do so we come down here again to do the same for me so I'll click on the shortcut key for my me I'll use control M I know D is do B is bold D do M me so I will assign again and close so let me scroll down this is our me, right so we are looking for ẹ̀yán àbí kí so under me now one two two levels under me one two then I'll count you again one two so ẹ̀yán yẹn lélẹ̀ so I'll click on it and click shortcut so for my ẹ̀yán mo ń control full stop control full stop then I'll click on assign and close then I'll finally close now mo ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ máa lò tán láti máa fi dò mí àti yan sí so káwá kọ́ sí ń pé eh, Ìbàdàn níwájú akéde tí mo ti type tán sí so Ìbàdàn is dododo àbí mo wá sí ibi i ṣe rí i pé cursor mi wà ní after i mo dẹ̀ fẹ́ sí do sí màá press ctrl d ìbà ctrl d náà ni ìbàdàn dòdòdò ctrl d níwájú ctrl mi wá mi, ok tí n bá dẹ̀ ṣì èyí lè mọ mi, akẹ́dẹ̀tì remíredò àbí kí nìyẹn ẹ re. Mi, mi, mi, Me control me. then ẹ náà tún ṣì wà bẹ́ẹ̀ control dot akẹ́ dẹ re mi re do tó bá yẹ máa máa lò lọ nìyẹn lẹ́ẹ̀kan ṣó lẹ máa lọ ṣe gbogbo kíni símbọ̀ tá a ṣe yẹn lẹ́yìn ìgbà yẹn then you're fine bá a ṣe mo máa ṣe lọ nìyẹn so if you have any other question just let me know.